وبعد انتهاء الحصار نزل بالنبي صلى الله عليه وآله وسلم حادثان شديدان ọba ọ̀gá wa nígbà Muhammad sallallahu alaihi wa sallam àti alágbéyẹ̀wò ní èmi òun ni àṣíyàtò sanadil ashra àṣíyàtò sanadil ashra ti nínú ẹgbẹ́ta àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní àwọn ọdún tẹ̀wàá tí wọ́n gbé àníbà Muhammad sallallahu alaihi wa sallam tí wọ́n gbé dìde lójíṣẹ́ alákọ̀ọ́kọ́ nínú àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní ọdún yìí nínú ìgbésí ayájẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam torí kíra sí bẹ ní wájú wa ìta ìgbéyàwó kí a ń ká lọ́wọ́ òun náà ni sọfíwọ́n sí ọmọ subhanahu wa ta'ala tó fi wá ṣe òun náà ní inú ọdún yìí nínú àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní ọdún kẹwàá tó lọ́gbẹ́ àlẹ́gbẹ́ àwọn ọmọ àtàjà yìí òun náà ní nàbẹ̀lú sọ fífà ti bọ́ọ̀lù wọ̀jọ́ títú ìwé ìwé àpòsí tí wọ́n kọ nínú àwọn ìgbàlùkà síwájú nípa pé àwọn kùrẹ́lì balùkì náà ni wọ́n kọ àkọsílẹ̀ lórí pé àwọn bàlìhá ṣe bani abdulmutali àti alẹ́rẹ́ Muhammad sallallahu alaihi wasallam àwọn fi àjẹ wọn tí tí wọ́n fi gbé alẹ́rẹ́ Muhammad yà wọn lọ sallallahu alaihi wasallam inú yàtọ̀ fi jẹun òun náà ni pé wọ́n kó wọn sí àyè kan táwọn ti ṣe sọ lẹ́sẹ̀rẹ̀ pé wọ́n túlẹ̀ lọ́wọ́ lọ́dọ̀ wa a nítajà fún wa bẹ́ẹ̀ làwọn olówó ní ìrajà wọn rẹ̀ nítajà fún wa gbogbo eléyìí kò ń bẹ ní ọ̀rọ̀ ilẹ̀ ìlú ní àkọsílẹ̀ tí wọ́n kọ́ náà ní ọdún kẹwàá tí ọlọ́gbàlẹ́wà fún ọ̀sán láti dìde yìí òun náà ni ìjú lẹ́tà ìwé ìyàgbẹ́mẹ́tì ìtúká àríké àwọn òṣèré náà wọ́n kò rúdù nàbí ìsọ̀rọ̀ ọ̀rọ̀ sẹ́lẹ̀ wọn máa rú nínú ẹ̀ṣẹ́ àtàwọn tí bẹ̀rẹ̀ báyìí àwọn fásitì ọ̀nà sọ́nà àtàrí gíga wọ́n wá jáde kúrò nínú iṣẹ́ àti kí wọ́n kú wọn sí tẹ́lú ti ìyá jẹ wọ́n yìí lé pé àwọn oníbá wọn ṣe àwọn bẹ̀rẹ̀ fọ́ sí wọn lé bẹ̀rẹ̀ pé òun nílá jẹ àwọn onítajà àwọn onífẹ́yàwó ní fọmọ fún wọn. lẹ́yìn ìgbà tí ìgbà ti ọdún mẹ́ta jẹ lọ lé ìtẹ̀lẹ̀ bákan náà ní ọdún kẹwàá tọ́lọ́wọ́ bí àgbà Muhammad sallallahu alaihi wasallam dìde gẹ́gẹ́ bí àwọn akọ̀kan bí wọ́n ṣe pé ọ̀rọ̀ yíyá òkèlè wa àtàwọn ìtàn lẹ́gbẹ̀rẹ̀ tó ti àwọn pàtàkì alábọ̀lọ̀ apákan ti èdókè ẹlẹ́gbẹ̀rẹ̀ tó ṣẹlẹ̀ nínú ọdún kẹwàá òun ni ìṣẹ̀lẹ̀ ńlá èyí tí ó tóbi tó ṣẹlẹ̀ òun náà ní ikú yálà wa kọ̀níjà àti ọ̀tọ́ rẹ̀ sáàmì ìjìkú náà ẹni àkọ́kọ́ tí àkọ́kọ́ wo bó ló ṣe kú àtàwọn ẹ̀kọ́ tí ń bẹ níbẹ̀ òun náà ni àwùkọ́ rẹ̀ ẹni kí a kọ́ gbọ́ ìfi bẹ nínú tíra káwá ṣe àlàyé rẹ̀ lẹ́kùnrin rẹ̀ أولهما وفاة أبي طالب عن سعيد بن المسيب عن أبيه أنه أخبره أنه لما حضرت أبا طالب الوفاة جاءه رسول الله صلى الله عليه وآله وسلم فوجد عنده أبا جهل بن هشام وعبد الله بن أبي أمية بن المغيرة قال رسول الله صلى الله عليه وآله وسلم لأبي طالب يا عم قل لا إله إلا الله كلمة أشهد لك بها عند الله فقال أبو جهل وعبد الله بن أبي أمية يا أبا طالب أترغب عن ملة عبد المطلب فلم يزل رسول الله صلى الله عليه وآله وسلم يعرضها عليه ويعودان بتلك المقالة حتى قال أبو طالب حتى قال أبو طالب آخر ما كلمهم وهو على ملة عبد المطلب وأبى أن يقول لا إله إلا الله فقال رسول الله صلى الله عليه وآله وسلم أما والله لأستغفر لأستغفرن لك ما لم أنه عنك Now, if you ọjẹ́ àkọ́kọ́ nínú ìṣẹ̀lẹ̀ ńlá tó tẹ̀lé sáàlẹ́gbà Muhammad sallallahu alaihi wa sallam lọ́dún kẹwàá tí ọlọ́wọ́ mi tó gbé àgbà Muhammad sallallahu alaihi wa sallam dìde lójú fẹ́ sí gbogbo àgbáláyé tó dé bẹ̀rẹ̀ sẹ́yìn ní ìlú tí wọ́n ti bí lójú ayé rẹ̀ ó fi kọ́ wa lẹ́kọ̀ọ́ rẹpẹtẹ ara ẹ̀kọ́ sí akọ òun náà ni àwọn nǹkan tó tẹ̀lé sí lọ́dún yìí àwọn tó jẹ́ ìfilẹ́yìn ọ̀gbà fáńdà Muhammad sallallahu alaihi wa sallam báyìí ti kó nínú pọ́blẹ́mù èyí àwọn ọ̀rẹ́ àtàbàrí kìnnà tí wọ́n ṣe fún lórí pé láti àjẹ́ ká má bá wọn ṣe fọ́lùfẹ́ ọdún bí mẹ́ta ó kú bẹ́ẹ̀ làwọn méjì kú àwọn méjì inú ẹ̀ ni àwọn tí yóò jẹ́ ìmọ̀ òun pé á wọ́n jẹ́ ẹni tó tó jà nígbà fún ọmọ sọ̀rọ̀ sọ̀rọ̀ nínú dáwà rẹ̀ àkọ́kọ́ nu wọn òun náà ni àwùjọ rẹ̀ tó jẹ́ ọkọ̀ fún àgbà fún ọmọ sọ̀rọ̀ sọ̀rọ̀ ẹni kejì nínú wọn òun náà ni ìyàwó kan sáàdébà fún ọ̀sọ̀rọ̀ ọ̀nà ní tó rẹ̀ pẹ́lú ilé tọ́lọ́kùn tó gbọ́ wọn fún láti ọ̀dọ́ rẹ̀ sọ̀hánàlá àkọ́líjà à ń jẹ́ ẹ̀kú sọ́dọ̀ pẹ̀rẹ́ tí ó tẹ́lẹ̀ orí máa fọ́lọ́ ọlọ́ àtàrà ẹ̀kọ́ ńlá ní lónìí lórí ọ̀fẹ́ ìfọ̀kan wa táwọn bá fẹ́ nínú tó bẹ́ẹ̀ lẹ́nì ká má rò ìpé bọ́yá ti tó gbà wá gbòòrò ní àbùkọ́lé gbòòrò sì jáde kó láyé òun lè lè sàyìn ìbùn mọ̀sáyé àti káàpù ní sàyìn ìbùn mọ̀sáyé rà sàyìn di ọ̀kan nínú àwọn kàwé yìí àlùmọ̀sáyé àwọn àlùmọ̀sáyé bàbá ló jẹ́ fún sàyìn bẹ́ẹ̀ náà ni ọjọ́ sọ̀rọ̀ àwọn àlùfáàgbà Muhammad sọ̀rọ̀ àti sọ̀rọ̀ àlùmọ̀sáyé sọ̀rọ̀ àbíjọ́ jẹ́lẹ̀ ṣọ̀hábà dáadáa ni sáàmìlá Muhammad sallallahu alaihi wasallam ó lè ṣe Islam ẹ̀dí dáadáa adáhùn èèyàn tí wọ́n sọ pé nínú àwọn tó gba Islam ní fásitì mọ́kà ni adẹ̀láwọn èèyàn tó sọ pé ó ti gbà wọ́n bá lùgbà ọjọ́ kan nínú àwọn sọ̀hábà tó wọn bẹ́ẹ̀ ọjọ́ kan nínú àwọn sọ̀hábà nígbà Muhammad sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ ni bàbá mùsẹ́lì rẹ̀ náà tá mọ̀ sí hasbun hasbun yìí sábàbọ̀ ní sọ ìbùkọ́ ni àbálọ sínú àwọn síra mi sàáyìn bùnùsẹ́yẹ ó ní ìnà jẹ́sì níbo mi ó ní káàmẹ̀ ìsùn jẹ́sì hasbun ó ní orúkọ bàbá mi hasbun bàbá bàbá mi yìí òun ní ẹni tó lọ bá ń gbà amọ́sọ̀lá rẹ̀ sẹ́sẹ̀ olùkọ́jú ara rẹ̀ bí ìsọ̀lá rẹ̀ sẹ́sẹ̀ ọlọ́pàá ń gbà amọ́sọ̀lá sẹ́sẹ̀ nígbà wọn pé yẹ mọ́tún ọfẹ́ mú ọkọ rẹ̀ tó ń bẹ́ẹ̀ tẹ̀gà láàmú ọ̀rẹ́ ìṣèjọba àti torí pé tó bá kọ́ sí ọ̀dọ̀ yẹn bóyá dé ọ̀dọ̀ yẹn ní òjò kan láwọn obìnrin pé mọ́tún á rí pé wọ́n ṣẹ̀ṣẹ̀ káàdì ti bèrè pé kí ló kọ ẹ̀ wọ́n wá pé this me ham alẹ́bí bẹ́ẹ̀ ánsẹ̀dá ṣe é hàmù sọ́nà ìyẹn wọ́n wá ní à ó kọ́ lọ́wọ́ pé this moon tàmíọ́rẹ̀ ní bíbí àbí ó kọ́ ti pàpà ní sọ́nù ìrọ̀lọ́ ní bíbí ó tún kọ́ sí pé máa tún tún mọ́ bẹ́ẹ̀ jọ this man sàmúlẹ̀ yìí àrùn ní orin tí ó pọ̀ fún bára ọ̀pọ̀ta ọba àníṣọ́ mi. fàáyìn lọ́nàtàjẹ́ ó ní a pàpàpà àwọn ọkùnrin ẹ̀ẹ́dẹ́sùn pàpàpà ọkùnrin kòkò ti tẹ̀lé onítùmọ̀ agùn ní nǹkan tó le àníwá fún ní ọkọ̀ sí tiẹ̀ tẹ̀lẹ̀ rẹ̀ tó lọ́rẹ̀ ṣe ìgbà sáàmù ni ìyẹn lè ti mi ó ti mi àmọ́ ń tà níbi tí kò torí ẹ̀ yìí kí ti ọlọ́ba yẹ sáyé olùmọ̀sá yé ó ní òye kòkò tí aláwọ̀ yìí bàbá bá àwọn tó ń lè ṣe eléyìí ní ẹ̀kọ́ láàánú òní pé ká má sórí kùtùn bóyá bá bàbá wa lórí ìṣẹ́sí kan àwa àwa rí sọ kàrá àdúgbò ẹ̀jẹ̀ ẹ̀kọ́ wọ́n pè wá sáké èjì pẹ̀lú ọ̀kan lọ́rọ̀ àníbà amúsọ̀lá sẹ́dán pẹ̀lú ọ̀kan nínú hadith àníbà amúsọ̀lá sẹ́dán ni wọ́n ti pè wá sáké èjì kámọ́ làbíbi torí pé ìdí sí àwọn kékeré òun ni pé ìnà ọ̀jẹ̀ ní àbá àná àná ọ̀nà tí wà nínú àná àbẹ́rẹ́ ní làrùsọ̀lù nígbà wà bá bàbá wa tí wọ́n ṣe ìwé ìsìsí àwọn ìpìlẹ̀ nìyẹn ìsì ìsì àwọn ìṣòro so aburú tí ń bẹ sí ìyọ̀tẹ̀lẹ́ tọ́lọ́ ìyọ̀tẹ̀lẹ́ tàbẹ́lì yóò jẹ téèyàn téèyàn bá fi olùsèsí bẹ́ẹ̀ tí ó bá fi lẹ̀ ní tí ó kàn wá nínú ọ̀rọ̀ yìí òun náà ni pé science from science alùsẹ́yẹ òun jẹ́ bàbá fún science science yìí sọ̀hábà ẹ̀fẹ́ tàbí alùsẹ́yẹ ọjẹ́ sọ̀hàbí yìí bẹ́ẹ̀ náà ni bàbá bàbá rẹ̀ táàmà sí hàzù àwọn ìdìbò bóòmọ̀sáyé bóòmọ̀sáyé gbogbo wọn rẹ̀ láti ibi sẹ́yé àti hàzù sọ̀hábà àjọ fún àníbà Muhammad sallallahu alaihi wasallam sáyé bóòmọ̀sáyé ọ wá ní òun gba aláṣọ bàbá àwọn ẹ̀ annahu akhbarahu annahu lamma hadarat àbàkọ́ níbi wàfà nígbà tí ikú dé wá bá àbútọ́ lè ẹ́ jára ohun rọ̀súnmù mọ́ní sọ́mọ̀lọ́wọ́ àjọ̀sílẹ̀ ọwọ́jẹ́ta ní ìdáhùn àbàjá ìgbìmọ̀ ìṣẹ́ wà àbẹ̀mọ́ni búnú àbìkùnmẹ́jà búnú lọ́gbẹ̀rọ̀ àníbà Muhammad sallallahu alaihi wasallam nígbà tí kú dé bá àbútọ́ lè tó jẹ́ kéfèé èyí wọn ò ní ká máa ṣe ìgbẹ́sí sáàmbá gbà wá láyé láti ṣe fún mùsùlùmí kò ní ká máa ṣe fún àkọ́kọ́ nìyẹn ẹ̀kejì òun ni pé ẹni ó bá jẹ́ kékeré nínú dáadáa tá ṣe fún òun náà ni pé a máa pe sínú islam anígbà muhammad sallallahu alaihi abu ọlọ́bá àbùtọ́ọ̀lẹ̀ ní ẹni tó bá ní ẹni tó rẹ̀ ẹ́n ó wá ń sọ pé kọ́rọ̀ rọ̀súnlá sọ̀lọ̀sọ́lá ní àdìsọ́ọ̀lẹ̀ sáìdì fún mú sáyé ó ní àníbà ọmọ sọ̀lọ̀sọ́lá ọba àbùsọ́ọ̀lẹ̀ lẹni tó rẹ̀ wọ́n ni yàán ìrẹ́ ó ń kù mi la ilaha illallah sọ pé la ilallah kalimatan ashhadu laka biha indallah sọ fi jẹ́rìí fún ọ ọlọ́run ìdí ni pé gbólóhùn yìí àwọn mọ̀ wọ́n mọ̀ túnmọ̀ rẹ̀ gbólóhùn láàrin àbọ̀mọ́ wọ́n mọ̀ túnmọ̀ rẹ̀ pé nǹkan tó ń túnmọ̀ sí ni kí ni túnmọ̀ rẹ̀ láàrin láàrin àbọ̀mọ́ kò sí olùjọ́sìn fún mi malódodo ìlọ́lọ́ àyàfọ́ lọ́wọ́ba torí pé tẹ́yẹ̀ bá sọ pé láàrin ọlọ́ ìtumọ̀ ẹ̀ ni pé gbogbo òòṣà tí wọ́n ń sìn lẹ́yìn ọlọ́wọ́ba kò sí máa gbogbo kẹtẹ bá ń jọ́sìn fún lẹ́yìn ọlọ́run ọba gbogbo kẹtẹ ń pè lẹ́yìn ọlọ́run ọba gbogbo kẹtẹ ń gbára lé lẹ́yìn ọlọ́run ọba ìlọ́lá ọlọ́run ọba nìkan ṣoṣo oníjọ́sìn tọ́ sí lódodo eléyìí ni àwọn kèfèrí tánẹ́bí ń jíṣẹ́ fún wọ́n mọ̀ síwájú eléyìí ànẹ́bí ti ń wọ ọjà lọ nílùú Mẹ́kà ń sọ pé kúlù la ilaha tó fílẹ̀rù ẹ sọ pé la ilaha kẹ́dẹ̀ jèrè eléyìí àwọn gbọ́yé

àmúnú àwọn tí ń bẹ ní ọ̀dọ̀ àbútọ́ọ̀lì ẹ̀rì fìràwọ́nà àbúrò ọmọ àbújáàdì nínú àwọn lákọ́bù tí ó máa fún àbújáàdì òun náà ni pé fìràwọ́nà àbúrò ọmọ òun ni ògbóǹtarìgì pòkì ọ̀kan nínú àwọn akọ̀tán sọ pé kí gbogbo ìjọba ń kó pòkì jẹ wa ẹ́ àwó fa àbújáàdì kalẹ̀ fún àdìmọ̀ yìí àbújáàdì ọdẹ borí gbogbo wọn nínú aburú tí ń bẹ ní ọ̀dọ̀ àbújáàdì àbújáàdì ẹ́ ó ń bẹ lọ́dọ̀ àníbì ọmọ ẹlọ́rọ̀ àbùtọ́ọ̀lì bẹ́ẹ̀ ni Abdullahi ibn Abi Umayya òun náà ń bẹ ní ọ̀dọ̀ àbùtọ́ọ̀lì àwọn méjì wá ń sọ fún báyìí pé yá àbàtọ́ọ̀lì ìrẹ́ àbùtọ́ọ̀lì àtọ́gbẹ̀bọ̀ amílẹ́tẹ̀ àbìmùtọ́lì ṣe ọ̀fẹ́ kúò ọ̀fẹ́ nífẹ̀ẹ́ ọ̀fẹ́ gúrí kúò níbi ìlànà bàbá rẹ̀ àbìmùtọ́lì lónìí bẹ́lòmínà bá fẹ́ ṣe súnà ìjọba bí kọ̀nfíṣẹ̀ ẹlòmínà ni pé àtó bá fẹ́ fìlà náà bàbá wa ilẹ̀ ni so fẹ́ sọ pé sheik adamu ṣe dá ni so fẹ́ sọ pé sheik amedini ọwọ́ ọlẹ́ ni so fẹ́ sọ pé afálagbájá ni gbogbo àjẹ́ ni eléyìí ni ó mọ̀ sí sàkàwé fún bẹ́ẹ̀ dẹ̀ ni ìyẹn ò lọ nínú ọ̀rọ̀ ọlọ́wọ́ ọba nítọ́kan tó lè fi wà ní jẹ́nà tí ó bá dẹ̀ ṣe tó lè fi wọná òun náà ni alámàrí ọ̀rọ̀ ẹ̀sìn rẹ̀ alámàrí Qur'an Allah qala Rasuluh qala Sahaba ad-din ad-dalil ìtọ́ka òun nìkan tí ó kan mùsùlùmí náà ọwá ní àtàrùgbà àmì lẹ́dẹ̀ Abdul Muttalib so fẹ́ kú oníbi ìlànà Abdul Muttalib ni bẹ́ẹ̀ falam yazal Rasulullah sallallahu alaihi wasallam ya'riduha alayhi wọ̀yàrùdẹ́ẹ̀lì بتلك المقالة aníbi ó yẹ gbogbo ẹ̀rí kan aníbi dada nàbí yóò rahman aníbi oníkẹ́ ẹni tí ó láàánú ẹ́n aníbi aláàánú ó tún ojú kòkòrò ó ní òun wá ń pè òun pè ọ́nkù rẹ̀ lọ sáàlì jẹ́nà Abu Jahl àti Abdullahi ibn Abi Umayyah àwọn ń pe àbútọ́lì wọ́n ń pe lọ́nú náà subhanallah anígbà Muhammad sallallahu alaihi wasallam kí wọ́n ń sàlàyé fún pé sọ pé la ilallah kí n bọ́ fi jẹ́rì tó bá jíjọ́ gbìnà tẹ́yàmù wọ́n ní títí bá títí tó fi jásí pé in tí àbútọ́lì ọ̀rọ̀ tó sọ kẹ́yìn òun náà ni pé wàhúwà alẹ́mì láti abdulmọ̀tọ́lì òun bẹ lórí ìlànà abdulmọ̀tọ́lì eléyìí nínú ẹ̀kọ́ ni ẹ̀kọ́ wo ẹ̀kọ́ pé ìlànà tó jẹ́ ìlànà òdodo à ní ti pamọ́ bákan kálọ́mà sábà ń pèpè lọ sójú ọ̀nà tọ́lọ́wọ́n ọba ẹni tí ó ń gbà yóò gbà ẹni tí ò ní gbà kò ní gbà àmọ́ kí ẹni tó fẹ́ pèpè kọ́ má ti dú kò bá jọ pé ẹnìkan lọ́lọ́run bá sàmọ̀nà látọwọ́ ẹ̀ tó dẹ̀ pé sílànà tó dáa sáníyàn rẹ̀ dẹ̀ dáa wà lẹ́kùn àmọ́ tí ọgọ́rọ̀ èèyàn millions of people tí wọ́n bá dẹ lóhùn lórí ìlànà burúkú àbílànà dáadáa táníyàn rẹ̀ ọ̀dá lérí ẹ̀ èyàn sófò ọlọ́pàá Allah subhanahu wa ta'ala kọmọ̀dé kí a sófò náà wà á bẹ̀ àyàkú la ilaha illallah Abu Talib ó sọ fáwọn èèyàn lẹ́yìn wọ́lọ́ ìláìlọ́lá ọdún wí kódà wọ́n tún mọ̀ fi dáwákà wọ́n tún mọ̀ fi dá síkiri wọ́n ò dẹ̀ gbàgbọ́ kí ló ajé kí wọ́n máa wí wọn ò mọ̀ túmọ̀ rẹ̀ ni àmọ́tẹ́ bá sọ fún ẹni tí ń sọ òsà díkẹ́ túnmọ̀ ìláìlọ́lá ò ní pé gbogbo òsà yìí rọ́bíṣì ni ìjọsìn tọ́ sí kọ̀lẹ́tọ̀ kẹ máa bọ́ kọ̀lẹ́tọ̀ kẹ máa jẹ́jẹ́ fún kò lẹ́tọ̀ọ́ kẹ máa sọdún fún kò lẹ́tọ̀ọ́ kẹ máa pa nǹkan fún ìlọ́lọ́ ọlọ́ni kan lẹ́yẹ kẹ máa ṣe gbogbo ìjọsìn fún yóò yarí kò nígbà kò ní ẹni sọ pé láyọ̀ yóò rí mo ti rí kéfèrí ta sọ fún kókó gbà slam ó dẹ̀ ló ń gbà slam alẹ́ wíláyọ̀ lọ́ ó wíláyọ̀ lọ́ máa sọ pé ìtumọ̀ láìláà tó ń sọ ohun lélé yóò a ó ní ẹfún lákòókò díẹ̀ sí ó ní ẹfún mi lákòókò díẹ̀ sí máa kàdà gbà amẹ́jẹ́ lọ sí àwọn kẹ́kàn kí ló tó gbà ìsìlámù tẹ́lẹ̀ ìgbà tó gbà ìsìlámù tẹ́lẹ̀ ní pé ẹ̀sìn ẹ̀wù ó rò pé yẹn lè kọ̀mbáyẹn so òun lè súnmọ́ lọ sáà níta kọ́ńkọ́ abúlé tó lọ́mọ tẹ́bọ̀ yẹn àmọ́ tẹ́bá sọ fún pé láìlọ́rọ̀lọ́ ó ti kọ̀ndẹ́m gbogbo tí jẹ́ ẹbọ yẹn pátápátá tẹ́bá sọ fún christian tí ń gba àwẹ̀ ramadan wípé ó wù ní gba ramadan ó kọ̀ gba láìlọ́lọ́ ọ̀gbọ́nà tó bá ní kí ní jẹ́ láìlọ́lọ́ wípé gbogbo òun pe jesus ni òun pẹ̀lú mílíọ̀nù ọ̀bá láìlọ́lọ́ yẹn ti kọ̀ndẹ́m rẹ̀ ó wá kí ìjọsìn fún Allah nìkan ṣoṣo so yóò tó rò pẹ́ méjì àbí tó bá ti conclude yẹn tẹ́lẹ̀ lókun eléyìí ni àgbọ́yé láàrínlọ́wọ́ tí àbútọ́ rẹ̀ tó gbọ́yé tó fi kọjálẹ̀ ní ní wí ní ní wí kò dẹ̀ wí ẹ́ Rasulullah sallallahu alaihi wasallam ìgbà tí ò wí àníbi náà wà sọ bá pé amma wallah la astaghfiranna laka man lam unha anhu ah! mú polú àmì búra má tọrọ àforíjì fún wájú ọlọ́run tí wọn ò bá torí pé àníbi tí wọ́n ṣe a fi ibi sú olóore báyìí pé àdìjẹ́nà bá ń bẹ ní kápá nẹ́bì ni kò bá fún abdulmọ̀tọ́lì ṣéètì ni kò bá fún abdulmọ̀tọ́lì ṣéètì alọ́pọ̀ òfin ní kápá rẹ̀ ló fi sọ pé òun dẹ̀ wá bẹ abẹ ọlọ́run bá Allah subhanahu wa ta'ala lópin ìgbà tí wọn bá ti kọ̀ fún un wọ́n bẹ ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala fún Abu Talib kọlọ́ọ̀bà kó forí jìn eléyìí fa anzala Allahu ta'ala ń tó sọ yìí ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala bó ti sọ ayà kalẹ̀ nìyẹn kí láyà tọ́lọ́ọ̀bà Allah subhanahu sọ kalẹ̀ فلوجد ما كان لنبي والذين آمنوا أن يستفروا للمشركين ولو كانوا أولي قربا من بعد ما ترجل لهم أنهم أصحاب الجحيم كيف قصفوا عن محمد صلى الله عليه وسلم قد يصفوا عن صحابة قصفوا وقوموا kò sí fún àwọn olùgbàgbọ́ òdodo àyẹ̀sẹ́fìrù lèmọ̀ṣìríkì kí wọ́n máa tọrọ àforíjìn fún àwọn ẹlẹ́bọ kí wọ́n máa tọrọ àforíjìn fáwọn olóòsà tí ọlọ́ọ̀bà bá sọ àtà sọ̀kalẹ̀ من بعد ما تبين لهم أنهم أصحاب الجحيم لن يبقى تكي هاتيما تنفي قمنا جحيم نوا ولن قامي أنتما tọrọ àforíjì fún wa o ní pé bàbá yà tó kú lórí ẹbọ màmá tó kú lórí ẹbọ alásùmọ́ tó kú lórí ẹbọ a ní tọrọ rahimahullah rahimahullah allahumma fila allahumma fila àmì tọrọ bẹ́ẹ̀ fún gbogbo ẹni yóò tó bá ti kú lórí ẹbọ ẹni bá kú lórí ẹbọ ojú ò ní gbà wá sí láti pé ká lọ máa ṣe ètò jẹ̀nẹ́zà hàn gẹ́gẹ́ bá ti mọ́ sí fámùsùn ká máa kírun sílá gẹ́gẹ́ bá ti kírun sámùsùn a ní máa tọrọ àdúrà fún bá ti mọ́ tọrọ àdúrà fámùsùn oníkóòlù kúrò lọ́pọ̀ mọ́sálásí tí kò kú lórí ìsìláàmù náà ọlọ́pàá Allah subhanahu wa ta'ala láti pọ̀ láti rí àbùfọ́ọ̀lì ọkọ̀ fàdébì torípé ìsàn ọ̀rọ̀ tá níbi náà sọ ó sì bẹ̀rẹ̀ pé nǹkan ọ̀kan tí ẹ̀lẹ̀ ti gbé ilẹ̀ ara wájú ọlọ́ òun ní àdì mẹ́rin onígbé áńkìzù àǹfúsàkùn nínú náà ẹ̀sì gbígbé ní ara yílẹ̀ kú nínú náà fa inni ìlà àmúríkùlákùn nínú lọ́ iṣẹ́ à mi ò ní kankan tí wọ́n fẹ́ ti bèèrè wájọ́ lọ mi ò lágbára kankan fún yín o ní pé ìwọ mùsùlùmí tí wọ́n náà gbọ́ náà bá gbọ́ ìgbà láìlà lọ́ gbọ́ tọ́ ìtumọ̀ rẹ má pẹ̀lú mí lẹ́yìn ọlọ́ọ̀bà lọ́ọ̀ mọ́ wọ ẹlòmí lórogún pẹ̀lú ọlọ́ọ̀bà Allah ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala òun nìkan onílàmà ń pè òun nìkan onílàmà jẹjẹ fún òun nìkan òun ní a máa ń ṣèjọsìn fún àìsíjọsìn fẹ́lú nílẹ̀ ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala náà bákan náà ayà tó wọ́wọ́ àìlẹ́m bí lọ́sọ̀tẹ̀lì ọlọ́bà aláwọ̀ tó hàn àtàrà ó tún jẹ́ wúyà níbi àbáhàmà sọ̀rọ̀lọ́wọ́ àyẹ̀wọ̀sẹ̀lẹ̀ wípé ire anẹ́bì àkóòrè ọ̀nà ní ọba wù ẹ̀ òní sàmù ní ọba wù ẹ̀ ẹni ọba wù ẹ̀ òní sọ́lé mùsùlùmí torí هداية التوحيديه وهداية الإرشادية هداية تنبه التوحيديه خاصة كبريد المسلمين لا لأحد من المخلوقين وكذلك كان لا للنبي مرسل ولا لملك مقرر وصفه النبي كان تيوانك بين يوسف ملائكة كان يوسف فافا يوسف جسيرون kó wá ní á ah, lágbájá wù mí kó jẹ́ islam nínú mi jẹ́ ìlú kó jẹ́ mùsùlùmí ọmọ ni bàbá ni òbí ni gbogbo ẹni wù tó bá lè wọlé ṣe ẹ́ ọlọ́run ọba ní máa ń sàmà ní ẹni ó bá wù ẹwà rí àyíkọ́ ọlọ́run ní máa ń sàmà ní ẹni bá wù ú gẹ́bà àwọn ẹ̀ṣù máa ń sọ ọlọ́dọ̀ wa ẹni ó bá wù ní ó sàmà náà kí ni wàhálà tí ń àfúnibé islam lọ síbẹ̀ yẹn a ní sí ilé ẹ̀kọ́ máa ṣe tó bá wọn àwọn afẹ́ fún dáadáa á sàlàyé ẹ̀kọ́ òun ní kí n bẹ fáwọn nílò ọlọ́run wa ìdáyàtò iṣẹ́ ìdáyàtò ìbẹ̀yẹ ìsàlàyé lórí aburú èyí tí ń bẹ níbi ẹbọ tí ń bẹ nínú dídà tí ń bẹ nínú máfíà tó lọ bá fẹ́ yóò kàn fún bẹ́ẹ̀ so ìdáyàtò ìrìnṣẹ́ òun ló jẹ́ sábà fi lọ síbi ìdáyàtò tàwọ̀kìlì àwọn ìdáyàtò tàwọ̀kìlìyà èyí tọ́lọ̀ bàbá ọ̀sàkàrà fi ní ṣe kò ń gẹ́ni èyí tá a sọ yẹn náà ní sábà bí so láti ní dákẹ́ láti tọ́lọ̀ bá ti kọ mọ̀nàmá káwọn lè jẹ́ sábà ìyẹn náà lòun náà ṣe fún àwọn sọ́ọ̀lẹ̀ ó ti pè é títí láti gbà tí àníbi ti ń tọ́lọ̀ sí ń sọ iṣẹ́ kalẹ̀ fún títí ó dọdún mẹ́wàá tẹ̀lé àìmọ́dáwà níbi kọ́ ọlọ́run tí ó fẹ́ ní ìmọ̀nàmá dín àti lọ àbúkọ́ọ̀lẹ̀ bó ṣe gbà ní ilé rẹ̀ ní gbé ọ̀dọ́ rẹ̀ lọ́wọ́ gbogbo tẹ́lẹ̀ kà fún pé èyẹ mọ́ rí ní dáadáa lára níbi ní àbùtọ́lì orí àbùtọ́lì ó rí ìsọ́pọ̀lọpọ̀ rí ọmọ ìkódòdó ní ṣe ọ́rẹ̀ dáàbò fún pé à kò sẹ́nìkan tí ó fọ́ ọkàn wọ́n tún fìyà jẹ fún ọdún mẹ́ta gbáko láàfin bọ́ lẹ́yìn náà lẹ́ni fẹ́ ní lọ́dọ̀ àwọn olùdíkẹ́yìn lọ́dọ̀ yín so no movement ayé nínú wọ́n kó wọn jọ sínú ṣẹlẹ̀ àyíkẹ́ni wọ́n àbádọ́ wọn síbẹ̀ ó dẹ̀ fara dáadọ́dá nígbà Muhammad sallallahu alaihi wasallam lórí pẹ̀lú ìgbà tó tún wà torí kó mọ̀ tó dúró lànà ti gbé dání akọ́kọ́ gba òdodo yẹn wọlé mo dẹ̀ tẹ̀lá nígbà Muhammad sallallahu alaihi wasallam lórí òdodo a eléyìí ti kó yé wa pé tá olódodo bá ń sálàmì tọ́pọ̀lọpọ̀ ìbá ti gbọ́ yé kò túnmọ̀ sí pé nǹkan yẹn sódodo alqilla la yu'raf biha al-haqq àwọn èèyàn ní wá kéré kéèsè yẹn láti máa tòun lẹ́ni àmì kéèdè lè báwọn èèyàn pọ̀ láti ọ̀sọ̀ ẹni àníbi sọ́làyé egúnlé sàlàyé fún tó ẹ̀tọ́ wo ẹ̀rí níbi tí nǹkan tí ń bẹ àkọsílẹ̀ burúkú ti wà lórí ẹ̀tẹ́lẹ̀ ibi tí ó ti rí kẹ́rin yẹn tẹ́mọ̀ pé tí ma ń fò ẹ̀lù ní ìfò ẹni rẹ́jọ́ mi kò ní rẹ́ni fún tí ó ti lọ náà àbújá ẹ́ aṣọ àdá ní nàbí sọ́lọ́ ẹni tó ṣe rí burúkú jù ní ọ̀tá àjọ àpamọ́ láti tó jẹ àbújá yìí ó wá ti kò ń gé ìgbà ká ní gbẹgbẹ dáwà bẹ̀rẹ̀ wọn bá àti àbújá gbọ́nà ọmọ ìyá gbọ́nà àbí ọmọ ìyá àwọn méjì wá ń tó kó bá ní ti ń pè lọ sáàdì jẹ́ náà àwọn tẹ́ ń pè lọ nù náà ọmọ ìyá nínú Islam ní àwọn ẹ̀kọ́ tá kọ níbi ilé gbogbo ẹ̀mí yóò tó bá ga gbogbo ẹ̀mí tó náà bá dáàbòbò ẹ̀dì ń tọ́lọ́run fi jẹ́ ọ̀tá lọ́wọ́ ọlọ́run ọba ló ṣe o iṣẹ́ ọlọ́run ọba kìí ṣe pípọ̀ kìí ṣagbára kìí ṣe dé kìí ṣe kankan ìgbàlùkù ọlọ́run ọba fún àtàrà ló tó rẹ̀ amèrè lára tó ṣẹlẹ̀ sáàmìlà Muhammad sallallahu alaihi wasallam bí àbùkọ́ rẹ̀ àti kọ̀díjà bí ẹ ti kú sí táàmì kan náà tó bá yẹ pé ní plan ìtẹ̀dá ni tí kì í sọ lọ́wọ́ ọba ní dáàbòbò àníbà Muhammad àbí nínú orí ìtẹ̀dá àgbègbè ó ti tán tí ó tọ́ kàn mọ́ àníbà Muhammad láàyè àmọ́ lọ́wọ́ ọba ò fi àníbi ilẹ̀ tó ọlọ́wọ́ ọba ní máa ń dáàbòbò ẹ̀dá ìwọ́n tó lọ́wọ́ bá ń lò ní sábà rí tí ìsìláàmù fi ń ga tí súnmù náà fi ń gbáyé tí ìdáàbòbò fi ń wáyé fún súnà àti fún àlù súnà fún ìlànà òdodo ọlọ́run fẹ́ lọ sọ́wà nínú tó bá ṣe ọlọ́run ó ṣe ìgbà tí ó sí àwọn ilé ọgbà fún àníbì náà àníbì yìí gòkè ọlọ́run ò fún àníbì kò fi lé ọ̀tá lọ́wọ́ ara bẹ̀rẹ̀ náà bàbá ọ̀ṣánà bàtà yorùbá fọ́lọ́wọ́n fi ẹnìkọ̀ọ̀kan wà á lé ọ̀tá lọ́wọ́ gbogbo àyè àwọn èèyàn bẹ̀rẹ̀ pé wọ́n pèsè súnà káàkiri àgbáyé àgbáyé náà ọlọ́pàá tó bá dáàbò wọn gbogbo ètí ìṣẹ̀lẹ̀ ní ọ̀dọ̀ wa láwọn àwọn apá kan lọ́dọ̀ wa náà káàkiri àgbẹ̀ ọlọ́pàá máa sọ àtàlà tó gbé òdodo lékè o ọlọ́pàá máa sọ àtàlà kọ́mọ́dé ti dáwà súnà òṣùwò nílẹ̀ Yorùbá àti káàkiri àgbáyé ó kà wá náà fún ẹni tí ọmọ tòkè dáadáa àtòkè àwọn kan ń bẹ níbi àmì àbẹ̀lọ́ ọ̀pá ọ̀sán ọ̀tà alápáwọn náà kọ́lọ̀ àkọ́jọ ọ̀pá àsàmọ̀nà wa òdúdó tí wọ́n fẹ́ máa pè ní ọ̀rọ̀ ìkọ́lọ̀mọ́ fún ọlọ́nà lọ lè e lórí kọ́lọ̀mọ́ ti fún ọsọ̀rọ̀ dòdòdó kọ́lọ̀ kọjú káàmù oṣù dòdó náà àdúgbò bíbọ̀ tí wọ́n lọ wọ́n bọ̀ àbẹ̀lọ́ ọ̀pá kọ́lọ̀ ń jẹ́ kí wọ́n padà padà síbi òdòdó kọ́lọ̀ mọ́ jẹ́ kí wọ́n ròdòdó yìí bì wo kọ́lọ̀ jẹ́ kí a jọ ṣe é iṣẹ́ ọlọ́ta alájúgbà ti ní àjò sí èmi ọ̀nà tí wájú tọ́jú máa lọ gbogbo àwọn tí a ń bẹ ní online ẹjọ́ lágbóná network ní ó ṣe bálabàlá ní èmi iṣẹ́ ọlọ́ta látọ̀wọ́ solution ti fi àpẹẹrẹ pẹ̀lú وصلى الله وسلم على نبينا محمد وعلى اله وصحبه وسلم